èyí tún lè gan o e, ìjọ tí mo jó lánàá kò má lè sún mi rárá ojú tí mo jẹ òní ló ṣá máa rọra o e, yé máa iná tí mo ṣe lọ pátí èkó nìyẹn bá ṣe ń ṣe ojú bẹ́ẹ̀ yẹn lọ bá ṣe ń ṣe pátí èkó wa kò jù bẹ́ẹ̀ yẹn lọ mo lérò pé ẹ gbádùn orin yẹn láti ọwọ́ sí mi orin kejì tá a tún máa ṣàyẹ̀wò ẹ̀ tí mo tún ti lọ wò wá fún yín òun ni olúwa ni by Ricardo Banks ah tá a bá ń sọ̀rọ̀ àwọn olórin àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ là ń gbá kí n má sọ pé ọ̀dọ́ ọmọdé kan sí wọn ṣọmọdé mọ́ tó mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ nǹkan tí wọ́n fẹ́ ní music industry ẹ ti mọ̀ pé ẹ lè fọwọ́ rọ́ Ricardo Banks sẹ́yìn olúwa ni bẹ́ẹ̀ ni olúwa náà ni <laughs> olúwa náà ni òun ni lánàá òun ni lẹ́nìí òun ni lọ́la òun ló máa jẹ́ títí ayérayé ayérayé ayérayé àwọn fọ́fọ́ fathers gan nígbà yẹn àwọn náà máa sọ pé olúwa ni àwọn náà tún ti sọ àwọn tó tún máa wá lẹ́yìn wa wá tún ṣì máa sọ pé olúwa pé mo wà lórí ìsúnlẹ̀ ní olúwa ni <laughs> pé ọwọ́ mi lébẹ̀ ní olúwa ni kú ti èjókòó ń gbápọ̀ ń gbẹ́sẹ̀ olúwa ni pé o lè gbé bọ́dì kó shake bọ́dì ó ti yẹ kó tún ṣe ọ́ọ̀dì ọ̀nà oh olúwa náà ni orin yẹn olúwa ni bẹ́ẹ̀ ni kí ló dálé lórí wípé olúwa náà ni mi ní nǹkan tí mo tún fẹ́ sọ tí mo bí mo tún ṣe fẹ́ yọ̀nà náà ju pé olúwa náà ni gbogbo nǹkan bá ṣe ń jí tá à ń sùn tá à ń wọṣọ tá à ń jẹun tá à ń rìn olúwa náà ni ah, ah, ẹ tún gbọ́ wọ́n ní danja decide small boy olúwa ni small boy ó ra mọ́tò fún ìyá rẹ̀ ó kọ́lé olúwa ni fún pé wọn náà ó ti lọ rí sùwẹ́sì lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa ni òun wọ mọ́tò olúwa ni kí tún ló kù òun lu àwọn aṣọ ọ̀gbàlódé jọ̀wọ́ olúwa ni mi fẹ́ jẹ́ ká tún sọ̀rọ̀ jù lórí yẹn olúwa ni by Ricardo Banks àwọn èèyàn nífẹ̀ẹ́ orin yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀ tẹ́ pé tẹ́ ẹ bá lọ sí YouTube àwọn tí wọ́n wò ó lé ní ẹ wò ó lé ní mílíọ̀nù mẹ́wàá ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé ah ah orin tó bá tọwọ́ Ricardo Banks wá orin ni ẹ jẹ́ ká tún lọ́jọ́ sí olúwa ni yẹ ṣèbí dáńsì gbólúwa ni tá a bá máa wá dé ẹ fẹ́ mọ̀ nǹkan tọ́pọ̀ sùkàn ẹ máa bá mi ká lọ. ṣẹ́yìn mú ṣẹ́yìn abala social media yìí ẹ mo atúmọ̀ ọmọ ògbélẹ̀ pé ká lè tún máa fi kọ́gbọ́n nítorí ọpọlọ ẹ wò ẹ má kọ̀rọ̀ pé ẹnìkan kàn dúró òkè ó kàn máa ń jì sí wa ó kàn máa ń sọ̀rọ̀ ọpọlọ ẹ wò mo fẹ́ afẹ́ ká máa kọ́pọlọ ká máa kẹ́kọ̀ọ́ nínú nǹkan tá a bá ń sọ ni kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tèmi lé arákùnrin kan ní Ìkẹjà long ẹ náà ti mọ̀ pé bí chain wa Nàìjíríà ìṣeré kọ́lọ́n ṣàmà ṣàánú wa ó ti yé yín ẹ dẹ̀ mọ̀ pé àwọn ẹlòmíín náà wọ́n máa sanwó tíkẹ́ẹ̀tì wọ́n máa wọ train arákùnrin kan ló fò bọ́lẹ̀ láti orí train tóró ń sá fáwọn àwọn eh, tax force officer àwọn tó máa ń mú wọn pé tẹ́ bá tẹ́ bá ra ticket àwọn tó máa ń mú yín ẹ̀yin tẹ́ bá ń fò sórí tírẹ́ẹ̀nì tẹ́ lè wọnú tírẹ́ẹ̀nì lọ jókòó àwọn tó ẹ ti mọ̀ wọn ó ń sá fáwọn ẹni yẹn bó ṣe lọ jábọ̀ ṣe rí i pé ó ń sá fáwọn báyìí tó ṣe jábọ̀ báyìí ẹsẹ̀ méjèèjì ó dẹ̀ píú kọ́lọ́ máa gba ẹsẹ̀ lọ́wọ́ wa bẹ́sẹ̀ méjèèjì ẹ̀ ṣe pin lórí pé ó ń sá fún wọn pé kán má mú un nìyẹn ẹjọ́ nítorí ọ̀nà ẹ̀yin náà ìgbà mi tẹ bá ń wo bí train bá ń kọjá ní èkó wa yìí tẹ bá rí àwọn èrò ayémọ́yàwó ẹlòmíì tó jẹ́jẹ́ pé wọ́n ti gbàbẹ̀ lọ lórí pé wọ́n wọ́n ti jókòó sára bóyá ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ wọ́n á ti forí gbé wáyà ẹ mọ oríṣiríṣi nǹkan nǹkan kó tẹ̀lé ṣẹlẹ̀ tó yẹ pé gbogbo àwọn tó wà lórí train gan kó tẹ̀ tó pa àwọn tó wà nílé gan àwọn tó wà lókè àwọn ni wọ́n máa ma fara gbẹgba ẹ wò tó bá mú wa wípé ká má máa jókòó sórí train fún àǹfààní ara wa ni ẹ ẹ wo orí tó ń sá fún wọn sìn tó fòbọ́lẹ̀ tíṣe ń dẹ́ ń lọ tó fòbọ́lẹ̀ pé kán máa mú ẹ tó dẹ lọ́ fẹ́ tó gbogbo ẹsẹ̀ méjèèjì tó kán lé lórí tó bá ń sọ pé ká má máa jókòó sórí iṣẹ́ wọn mọ nǹkan tí wọ́n kúkú ń sọ fáǹfààní ara ni ká má máa ṣe ṣe tá bá lọ ṣubú lórí ẹ̀kọ́ lọ́ọ́ má jẹ́ ká ṣubú dànù ẹ̀yẹ wo orí tó fún wọn sì yìn tó ti fẹsẹ̀ dá ẹjọ́ ń tìtorí ọlọ́run gbogbo ẹni tẹ́jẹ̀ máa ń jókòó sórí iṣẹ́ ènìyàn mọ̀ pé bí mo ṣe sọ àwọn ẹlòmíì ò ní gbọ́ o wọ́n máa wò pé consultant àmọ́ ẹjọ́ tẹ́yìn ò láìkí ara yín ẹ pé ó kí ẹ láìkí ara yín ẹ jọ ẹ ṣàánú ìyá tó bí yín ẹ ṣàánú mọ́mì yín ẹ máa wò pé à màmí ṣì wà láyé wọn ò ní fẹ́ wọn ò ní fẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú àwọn ìyàwó yín ẹ̀yin tẹ́ bá ti níyàwó tẹ́ bá ti bímọ ẹ ṣàánú ẹbí yín tẹ́ bá ara yín pé òkè ó wà wo rẹ tùṣù owó pé mi láìka ara mi jàre ẹ jọ ẹ ṣàánú àwọn tó nífẹ̀ẹ́ yín ẹ ṣàánú àwọn tó yẹ pé Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa tí nǹkan tí ò dáa bá ṣẹlẹ̀ sí yín ẹ ṣàánú àwọn tó máa máa sunkún tó yẹ pé wọn ò ní nífọ̀kànbalẹ̀ ẹ jọ nítorí ọ̀nà tó bá sọ pé káyé jókòó sórí train ẹ má jẹ́ ká máa jókòó sí fún àǹfààní ara wa náà ni. ẹ wo gbogbo ẹ̀yin tí wàá nílé social media gist ó sì ń tẹ̀síwájú hmm. arákùnrin kan ni ìyàwó ẹ̀ ló lóyún oṣù mẹ́jọ lórí pé àbúrò ìyàwó ó ń bá ọkọ sọ̀rọ̀ ó ti yé yín jọ ń fa ọ̀rọ̀ kan fine àbúrò ìyàwó ọkùnrin òun ló jàre ìyàwó dẹ̀ ń sọ fún ọkọ rẹ̀ pé bàbá lágbájá ah, ah, àbúrò mi ló jàre ẹ̀ ń parọ́ mọ́ ni bọ́kọ yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní na ìyàwó ẹ̀ ni ẹni tó lóyún oṣù mẹ́jọ ó náà ẹ̀ débi pé ó nà obìnrin yẹn wọ kómà ẹ̀yin náà ṣe ti gbọ́rùn kọ́ bẹ́ẹ̀ tó bá tẹ̀ ṣàánú obìnrin o ò ṣàánú ọmọ tó gbé sínú ọmọ ẹni o ó na ó na ìyàwó ẹ̀ débi pé ó wọ kómà ìyàwó ẹ̀ ti jí láàárọ̀ ẹ̀ gbogbo social media ti dàrú tẹ́ pé àwọn èèyàn ti ń sọ láti ọ̀ ń sọ káàkiri pé ẹ arákùnrin tó tún na ìyàwó ẹ̀ pẹ̀lú oyún oṣù mẹ́jọ tó wọ kómà ẹ jọ ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ <laughs> ẹ jẹ́ ká máa domestic violence yóò dá o ẹ jẹ́ ká rọra máa ṣe kí ló mú ẹnu obìnrin tó in fact tóbìnrin bá tó bá yẹ kóbìnrin gan ti wẹ̀lẹ́mì bóyá o ti tó bá ní mọ́tò mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ jáde jáde lọ rìn jáde lọ bóyá fi bí one hour two hours or three hours tó bá máa padà dé gbogbo nǹkan yẹn á ti lọlẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa máa sọ̀rọ̀ tẹ́ máa máa táwọn àmọ̀ páwọn obìnrin náà gbà mí à ń fẹ́ gbà à ń fẹ́ gbà tọkọ bá ṣe ń sọ é làwa náà máa máa sọ bí sí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ so tó bá dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí tẹ́ máa máa fi jà tó yẹ pé máa máa táwọn sẹ́yìn tó máa di pé wàá máa gbọ́wọ́ ẹ̀ sókè máa na obìnrin kó tún máa máa nà ìyàwó ẹ̀ tó tún lóyún ah ìwọ náà jọ ro dáadáa kó ro kó ro dáadáa kó má bàa di kókó torí tó bá ti ro tó bá ti lọ ní kókó ó ti ń di nǹkan mi ro báyìí kó má ṣe kí ni kó má bàa di kókó a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé obìnrin olóyún oṣù mẹ́jọ tí ọkọ ẹ̀ náà tó wọ kómà tó ti padà jí sáyé olúwa ó ṣe òun àtọmọ àtìyàwó wọn wà ní ayọ̀ àtàláfíà kọ́lọ́n kó ṣáà máa ṣọ́ wa kó máa ṣọ́ wa kó máa ṣọ́ ẹ̀yin obìnrin náà ẹ̀wọ̀ ẹ jẹ́ káwa náà ká máa ṣẹnu wa báyìí wọ́n máa sọ pé ẹnu wa máa ń mú àwa náà à ń gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu ẹ jọ ká máa ṣe gbogbo ẹ̀ níwọ̀n tún wò sí ṣé nígbà tọkọ bá ń gbóná yẹn ìwọ ṣáà tutù ẹ ọkọ náà nígbà tíyàwó bá ń gbóná ẹ tutù so gbogbo alẹ́ blend kò ṣe kíyàwó gbóná kọ́kọ́ gbóná kí gbogbo wa máa rúùyà tó bá ti ń yẹn ó dangerous a very dangerous game ẹ̀wò a máa ṣàánú wa lágbára náà méjì báyìí la ní abala social media gist fẹ́ kẹ́ lọ ṣe kí ni kẹ́ ó yá yé Zlatan featuring Davido kí lápẹ́lẹ̀ ó sálé yé mo sá kúrò lé wá sí studio ní ní ìsánlé lọ́ta ó sì studio lè mi sáwá ẹ jẹ́ ká lọ gbọ́ ó sálé by Davido featuring Zlatan ato iyọ̀ ọdún ó ti ẹyin ṣọ́kọ́ yọkọ̀ sẹ́mi náà mọ̀ pé yes ah, ah. ẹ̀yin náà ẹ gbájú ara yín lórí ètò Miliki Express ọjọ́ ni thank God it's Friday ilé tí yánà nìyẹn gbogbo ẹ̀yin tèmi nílé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin aláwẹ̀ ó di mélòó ṣáwẹ̀ ń lọ ẹ wò lágbára Ọlọ́run Ọlọ́run á túbọ̀ máa fún wa ní okun àtagbára ó ti fẹ́ tán òṣèbóhùn náà la bẹ̀rẹ̀ bí àná ó ti fẹ́ tán tẹ́ bá rí mi náà máa rí pẹ́nu mi gbẹ <laughs> ẹnu gbẹ àwẹ̀ ti gbẹ ẹnu ó ti ẹ jẹ́ kí n lọ ṣe kí ni ẹ jẹ́ kí n lọ sinmi gbogbo ẹ̀yin tèmi ẹ má gbàgbé fún pẹ́fẹ́ wo gbogbo àwọn iṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ lọ sí www.youtube.com slash orisun tv www.facebook.com slash orisun tv lórí twitter àti ig ẹ tẹ̀lé wa at orisun tv ó fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media like page mi lórí facebook Àyìnkẹ́ Dao Kujore lórí instagram at Àyìnkẹ́ Dao Kujore lórí twitter at Tósìn Kújọrẹ̀ ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ darapọ̀ mọ́ wa ṣẹ́rí ẹ jẹ́ kí n já yín sìn kọ̀kọ̀ lẹ́nu ṣẹ́rí pé à ń dúró sórí ẹ̀rín mi lórí ètò yìí owó ni ṣó máa wá da kẹ má ráyàn fẹyìn olólùfẹ́ yín àyìnkẹ mọ tí n bá mówó wọlé <laughs> tí n bá pawó ẹ wò torí gbogbo nǹkan ṣẹ́yìn afẹ́fẹ́ tẹ́tí rìn mi it is money ó ti fún gbogbo ẹ̀yin tèmi ẹ̀rọ olùfẹ́ mi ìdí tí máa ṣe mọ̀ pé nífẹ̀ẹ́ ń tòótọ́ ni wípé tẹ́ ẹ bá wa polówó ọjà tẹ́ ẹ bá wá polówó ọjà tẹ́ wò pé òkè mo sì fẹ́ káyìnkẹ́ wà lórísun mo fẹ́ kó máa mí mo fẹ́ máa rí ní gbogbo ọjọ́ Jímọ̀ thank God it's Friday ẹ tẹ́ ẹ bá fẹ́ máa rí mi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti títí láéláé ẹ wá polówó ọjà yìí ó ti yẹ yín náà ẹ pé nọ́mbà tó ń lọ ní ojú amóhùnmáwòrán yín yẹn ẹ pè wọn ẹ gbé polówó ọjà yẹn wá ẹ fẹ́ ẹni kan tẹ fẹ́ sọ ẹ fẹ́ gbà wá ní ìmọ̀ràn ni àbí anything ẹ pè sórí nọ́mbà yẹn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo yìí tẹ̀mí ní ẹ̀mí tí tòótọ́ àyíká Kújọrẹ ọmọ bíbí ni wọ́n ti dá Kújọrẹ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express tẹ́ bá sọ pé kó dẹ̀bọ̀ loaded èmi mò ń jẹ́ bẹ̀ tẹ́ bá tún wá sọ pé irin ọ̀rọ̀ yéèbà tó ń gbé náà mọ́ ọ̀mọ́ ọ̀rọ̀ fọ̀hún èmi náà ni màá máa jẹ́ yín lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ayọ̀ la máa fi pàdé ó dàbọ̀.